أنفسنا ومن سيئات أعمالنا من يعلم الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميم مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀lé àwọn ìtìsíwájú wa afẹ́kọ́fẹ́ Allah subhanahu wa ta'ala lórí pé ọlọ́run ọba ó sọ wá ní mùsùlùmí pàápàá jùlọ àtúnbẹ́nu ẹni tí mójútó báwọn ni àgbẹ̀yẹ wa yóò sì mọ tẹ̀síwájú èyí tó sì yé wa nú ẹ̀sìn báwo lẹ́mi wọ́n ṣe rìnlẹ̀ síbẹ̀ pàápàá jùlọ ni látara ọ̀rọ̀ ẹnu wa àti ìṣe wa àbí Allah subhanahu wa ta'ala gbogbo ìyẹjú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kò ṣe é ní okùnfà rírì ìyọnu rẹ̀ lẹ́yà dínà kìyàmà fẹ́ni kọ̀ọ̀kan wa kò ṣe wá ní ẹntì àwọn yóò mọ tara rẹ̀ mọ̀nà kọ́mọ̀ ṣe wá ní ẹntì àwọn yóò mọ ti ara rẹ̀ sùn. pẹ̀lú ìyọ̀nda Allah subhanahu wa ta'ala a mọ̀ tẹ̀síwájú nínú tíra silsila sẹ́rù rọ̀ sáhìn kì í ṣe àwà níbi àlàyé nípa ìtumọ̀ kalima la ilaha illallah èyí tí a ń sàlàyé fúnra wa tí a ti jí kó yé wa pé mi mọ sọ gbólóhùn yìí lẹ́nu láì mọ̀ túmọ̀ rẹ̀ kò lè ṣàǹfààní fún ẹni tí wí gbólóhùn náà eléyìí la débi ìtumọ̀ kalima la ilaha illallah yìí ní ọ̀nà márààrún tá a sàlàyé fún wa tí ọ̀nà mẹ́rin bẹ́ẹ̀ tọ́jẹ́ iṣẹ́ ọ̀bọ sí ọ̀nà kan bẹ̀ tọ́jẹ́ ti kẹ́yìn òun náà ní tafsiru ali sunnati wal jamaa ìtumọ̀ la ilaha illallah lọ́dọ̀ àwọn ali sunnati wal jamaa àwọn olùtẹ̀lé anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà èyí tí adá ìbánisọ̀rọ̀ wa dúró ní ọjọ́ ìjẹ́jọ́ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala á tẹ̀síwájú nínú mátínù pẹ̀lú àlàyé tọ́tẹ̀lé nínú tíra náà ونفعلم أن هذه الألوهية هي التي تسميها العامة في زماننا الذرة والولاية ألوهية ثانية لغبة وفي كتابة من بكبا يوتصى النبي صلى الله عليه وسلم أبيني يو نينو أوان ملائكة báyìí kó súnmọ́ tó tá a ṣàlàyé léyìí lábẹ́ báyìí náà ni pé olùhíyà tá à ń sọ yìí òun náà ni ìlẹ́tọ̀ sí ìjọsìn Allah subhanahu wa ta'ala ní gbogbo àwọn ọ̀nà táwọn gbígbà síjọsìn yálà níbi ìfẹ́ràn yálà níbi ìwólẹ̀ yálà níbi ìjura nílẹ̀ fásitì ọlọ́run níbi ìwá ìrànlọ́wọ́ níbi ìdojú àdúrà kọ àbí ìfẹ́ràn gbogbo àwọn eléyìí ta a dákọ̀ yìí uluhiyya tá a yìí òun náà ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn lásìkò yìí ni wọ́n ń pè ní àsìrọ̀ ni wọ́n ń pè ní àsírí bákan náà wọ́n ń pè ní àlùwìláyà wọ́n ń pè ní ìjẹ́ ọ̀rẹ́ ọlọ́run àbí ìjà ayò ọlọ́run ọmọ àṣírí ọlọ́run àbọ̀mọkọ̀kọ̀ tí wọ́n lè pè é ní bóyá ọjọ́ àárìf wọ́n lè pè é dá ọlọ́run ọba mọ̀ ni tàbí kí wọ́n pè é nìyí ọlọ́run ni wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé yàtàkìlú na àwọn èèyàn ni wọ́n ládì ọkàn pé olùhíyà ìdí Allah subhanahu ìròyìn yìí ń bẹ fáwọn kan àbáwọn kan lẹ́tọ̀ọ́ sínú àwọn tó ń pè wàlí ọlọ́run wọ́n azal fi ìṣirò wọ́n pè wàlí eléyìí pé ah, àṣírí ń bẹ lára rẹ̀ wọ́n pè ọlọ́run pamọ́ sí àbá lára wọ́n fi ìwìláyà wọ́n pè wìláyà ń bẹ lára rẹ̀ fàtàkọ̀rọ̀bùnà iléyìí bí dábìhì wà ló fi jẹ́ pé bá a ní oṣù láwùjọ lẹ́nu wọ́n mọ ọ̀rọ̀ kíkà wọn sàárè wọn nígbà wọn bẹ láyé náà wọ́n mọ wọlé fún wọn bákan náà wọ́n mọ jẹjẹ fún wọn tó jẹ pé ẹ̀jẹ̀ Allah subhanahu wa ta'ala nìkan làwọn jẹjẹ fún wal istighatha bákan náà ìkégbàmígbàmí wọ́n mọ kí lọ sọ́dọ̀ wọn ìyálà nígbà tó ń bẹ láyé

bákan náà wọ́n kò wọ́n fi ìwìláyà wọ́n kò ìwìláyà ń rẹ̀ eléyìí ohun tá ní dààmú òun náà ni pé kódà nínú àkọọ́lẹ̀ tíra àwọn Tìjàníyà tẹ́wọ́ pọ̀lọpọ̀ mí ní ẹlẹ́mọ́ rí gan a rí pé náà ọ̀rọ̀ ta tíra farida àwọn náà kódà àwọn náà jogún ẹni ẹni tó ní tó bọ́ náà lọ́wọ́ kódà àwọn jogún ni wọ́n tíra náà eighty ni nineteen eighty. so pẹlẹbẹ báyìí náà ni sẹ́rù rẹ̀ ní ẹ̀ẹ́dọ́npẹ̀ ní alàkàrídà kékeré kan sẹ́rù yakusatil farida yakusatil farida tíra pẹlẹbẹ náà ni abala rẹ̀ ọ̀fẹ́ tó ọ̀fẹ́ tó táàtì gẹ̀ gbọ́ orí ní gbogbo ẹ̀ òun ni wọ́n ti sẹ́rù alàkàrídà sáàmọ́ dákọ̀ fún wa pàwọ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ pẹ̀lú àwọn encyclopedia Tijaniya nàìjíríà yìí jẹ́ tó lóun tó jẹ́ bí sẹ́rù fún jàwáyé lùmọ́ òun ti jẹ́ Tìjàníyà lápapọ̀ nínú rẹ̀ ká lè mọ̀ pé ohun tó ń pè ní bí wọ́n ṣe bẹ́ẹ̀ àfáà wa ti mú wáyé torí pé lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀sọ́rọ̀ ń gbó àwọn kọtíra ṣé ni wọ́n kọtíra wọn láti sẹ́yìn tó lòun kọ́rọ́ dùn fún ṣé àṣẹ ọ̀sán wọ́n pè ní abdulwasi so ike ti ka gbogbo àwọn nǹkan kó tó mọ̀ sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ a lè fi wọ́n yẹn wá pé lóde òní uluhiyya wọ́n ń gbé fún àwọn kan náà wà níyọ̀ lọ́wọ́ wọ́n máa sọ pé sírù ń bẹ lára wọn wọ́n máa sọ pé wìláyà ń bẹ lára wọn irú ọ̀rọ̀ yẹn a lè mọ̀ pé lọ́dọ̀ àwọn oṣù bí wọ́n mọ̀ pé jẹ́ sírù àti wìláyà yẹn ní ẹ̀sà pé ẹ̀tọ́ bá ti dépò yẹn ó ti dépò kẹ́kọ́ yọ ọmọ eléyìí ń bẹnu tí alẹ́ àrọ́ sì fèrè lẹ́nu jawari ma'ani àti tíra àti wọn dá kọ nígbà tí wọn ṣe ṣẹ́rù ìyá ọ̀sán farida ẹsẹ̀ orin tí wọ́n ń ṣàlàyé tí wọ́n fi mú lọ́rọ̀ yẹn wá ní kódà gbogbo ohun tó jẹ́ bí ìròyìn ọlọ́mọbẹ bámọ́dá Tijani nínú tíra yẹn ẹsẹ̀ orin tí wọ́n fi mú wá tó jẹ́ bá fi mọ̀ pé ohun tó pè ní sírù àti wìláyà ohun tá a bá gbà lérò àbá súnà nínú tíra yìí làwọn náà gbà lérò ní mọ́ bí ọ̀rọ̀ orin táwọn náà mọ́ ọkọ̀ tó bá fẹ́ sọ fún wọn kọ́ bá ra àwọn kan tí ń ṣe bákan wọ́n lè pe àwọn séwù ṣeré làwọn kan ó ní wà máa ń yá dà í kásfán wà sí ràhùn wìláyàtà wọ́n mà sí kàtà yẹ́mu aláṣọ ìkàtìmátì bó ṣe wà nù tíra àdáwọ̀ tó fàrídà nìyẹn tó wà máa ń yá dà í sírra kásfán wà sí ràhùn wìláyàtà wà mà sí kàtà yẹ́mu aláṣọ ìkàtìmátì ó ẹni ojú ń kọ́ sọ̀mọ́ra pé ọlọ́run ń sìn gàgá tóun wà sí títọ́ wo pé òun ti mọ àṣírí ọlọ́run náà ti dà sírí wìláyàtàn bákan náà ẹ tún fara ẹ ní wàlí ọlọ́run pé òun ti ọlọ́run ti di òun ti di wàlí ọlọ́run ẹtọ́ lọ́run gbọ́wọ́ rẹ̀ òun ti dàyẹ̀ bí ọlọ́run wọ́n mà sí hàtán gbogbo àwọn kẹ́lẹ́mà àwọn kẹ́kẹ́ dé tí ń fara ẹ ní ṣéhù torí pé ṣéhù lọ́dọ̀ ti mùsùlùmí ipò ṣéhù ìjẹ́mẹ́ta èyàn sì mọ ọdẹ mọ́sábà ṣèyíhúhà bìláì pẹ̀lú mọ̀ tọ́kọ̀ ìmọ̀lẹ̀ yóò di tọ́kọ̀ yóò jọmọ kékeré bọ́yọ̀ sì mọ jẹ́ ṣéwù ṣé abis alakami alakami bọ́yọ̀ ọmọ thirty three years ni wọ́n sábà ìbíjáde láyé kí àti wọ́n kọ lónìí àwọn kọmọ arjil kọbul àtàwọn tíra mi láwọn tíra àkídà àtàwọn tíra mi ọmọ thirty three years péré ìmáàmù náwáwí rahimahullahu rahmatan wasi'a ìbẹ́nu àwọn afáà lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ bíi taati taati taati lọ́jọ́ tó wọ́tá yẹ jẹ́ ti jẹ́ táàtì nísìn àti wà ń fọ́ọ̀tì ìgbésà ayé ẹlòmí ò tí ì nútùmọ̀ tẹ̀bá dàgbà ó síríọ̀sì ó náà ni. àwọn yìí náà wọ́n à ń kọ́ wọn ní sẹ́kùl islam torí pé kí ni kìí ṣe pé lọ́jọ́ orí tọ́bájá kọ́ bẹ́ẹ̀ tó nínú èdè pẹ̀lú wọn ò tí ì dé mọ́tàbà ṣe ìhúhà ní bí wọ́n ṣe ń tò lọ́jọ́ orí torí pé màrọ́hìl àwọn ìpele sẹ́yìn ọ̀jẹ̀ mọ́rẹ́là tùfúlà ń bẹ kí ọjọ́ bó ṣe àdáṣà ń bẹ àdúgbò òdúṣà adolescent stage bá a ti mọ́ wù yẹn sọ́tì ẹ̀mọ̀ pé nàìjíríà gan nínú kọ́ńtẹ̀ǹtì ayé lásán níbí thirty years làwọn fẹ́ ju bí youth tó fata tó kún yẹn nípa ọ̀dọ́ àdúgbò pé sharp bẹ́ẹ̀ náà nínú a rí pé pé èèyàn bàlágà pẹ̀lú ọjọ́ orí àmọ́mọ́ bìlì ìmbàd pẹ̀lú ihun abẹ́ àbíhun abẹ́yá àmọ́mọ́ bìlì ẹ̀sìtìláàd ó dàrí nù àwọn àfa wa Sheikhul Bayhaqi sẹ́kọ̀ọ́ inú sọ́nà àlùkùbúrà wọn wọ́n kó àwọn asàrò wá tí wọ́n bá wá bá ọkọ̀ kan rẹ̀ pé ojúkọ̀nà ẹ̀pá àmọ́ pé èèyàn bàlágà látọjú orí èèyàn bàlágà láti di ìhun abẹ́ èèyàn bàlágà láti di ìlàlàá ọtọ́ wá sẹ́yìn kú bùlùgù ti akì pé tó ti bàlágà tó ti fàyín ánẹ́sùn mi ní òru sudan fọ́dùfà wú ilé ìhìn àdúwàlà pé èèyàn lè dàgbà tí ó sì ní ti bàlágà ńlá káì ẹ̀ ní ti kó rẹ̀ fún pàtí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ọmọ òrukàn ṣùgbọ́n kọ́lá ti lọ ni pé àwọn yìí wọ́n jẹ́ àgbà nínú mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ onísúfí ṣèyí húhà lọ́dọ̀ tí ṣéhù ó jù bẹ́ẹ̀ lọ bíi kẹ́yìn ó di òòsà kí wọ́n kó wọn náà dọ́ lọ́hùn ni á sì máa wọn àlàyé wá lórí rẹ̀ ó ti ní í ṣe pẹ̀lú pé o lè ṣíà olùhíyà pẹ̀lú Allah subhanahu wa ta'ala bí àwọn ìlà ohun tí ó ohun tí ń bá sọ ní ohun tó kéré àní mú wá ní ohun tí ó kéré ní mọ́kànlá nínú ọ̀rọ̀ àwọn àgbà àbọ̀ òṣù bí lọ́wọ́ ní àwọn abẹ́ rẹ̀ pé rọ́wọ́ pa àwọn àfa àwọn èyí ni ó ṣe kíni ni ó mú lóró láti fi yẹn ọ̀rọ̀ sí Sheikh eh, Fawzan tí wọ́n sàlàyé ní ojúra yìí wọ́n wá ní wọn àtọ́ pé àtìrí ń bẹ lára rẹ̀ wìláyà ń bẹ lára rẹ̀ látàrí pé wọ́n nádìí ọkàn pé ẹnìyẹn lè ṣí à olùhíyà ìjẹ́ Allah subhanahu wa ta'ala tíjọ ti tọ́ sí yálà níbi ìparun fúnni ìwólẹ̀ fúnni ìṣèlérí fúnni ìsádi ni ìwárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ni ìdojú àdúrà kọ́ ni ó ní fayataqarrabuna ilayhi bidhabhi wọ́n mọ̀ súnmọ́ ẹni yìí pẹ̀lú píparun fún wọn nadri àbí ìtẹ̀jẹ́ fún wọn du'a wọ́n mọ̀ ṣépè wọ́n lè sìgáàsà wọ́n mọ̀ kégbàjáde lọ́dọ̀ rẹ̀ pé kọ́ gbà wọn pé torí pé sírù ń bẹ lára rẹ̀ àti wìláyà tó yẹ pé nú ẹsẹ̀ orin tí mo lọ búwá tó ní wà máa ń yá dà í kẹsìfáwọn wà sírà wìláyà tàn wà má sí hàtà yẹmúd aláàsóhì àtìmátì ẹni yóò ti òun náà ti dàṣírí ọlọ́run àṣírí ọlọ́run tó fóun ti òun náà kí tún pàṣẹ wọn ra kó wọn di wàlíì nígbà tó mọ́ra kóhun di ṣéèkù ó ní tọ́ba jẹ́ pé mọ́kà tó ẹ̀rọ rẹ̀ tí ò tí ì dì inú ọ̀rọ̀ tìjà níyà lélẹ́ yìí ó ní rẹ̀ níbẹ̀ yóò kú pẹ̀lú àtúbọ̀tán ẹbú ni yóò kú kú kíkú ni. inú ọrọ tìjà tí fi sọ torí pé wọ́n fẹ́ mọ fi ṣí wọ́n fẹ́ mọ fún ní àwọn òpin kan nínú àwọn ọ̀rọ̀ yàrá ọ̀sùn àwọn ìjọsìn lọ́wọ́ nìyẹn ni. na làbọ̀ wa fi wọ̀lì ó ń pè ní ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń àwọn ọ̀rọ̀ ìjọ́ wọn pé à wìláyà ń bẹ lọ́dọ̀ rẹ̀ sírù ń bẹ lára rẹ̀ wọ́n ni ni wọ́n ti mọ kọ̀rọ̀ ọlọ́run wọ́n wà lẹ́dí yasumunahu alfaqir wa sheikh ẹ̀kẹ́bí tá a lọ gẹ́gẹ́ tí wọ́n fi ní sheikhuha irú àwọn ọmọ pé fakir àbíkọ́ ọmọ pé ní sheikhu torí pé kí wọ́n torí pé àsùnfìyà àwọn tọ́jú àwọn súnfì yusamuna al wọ́n mọ̀ pé ẹrú tọ́jú ẹrú ọlọ́run fọ́tọ́lọ́run dá tí wọ́n bá fẹ́ sọ di nǹkan tó fẹ́ kóhun ní odi pé wọ́n fẹ́ mọ̀ pé ní ọlọ́run látara wọn fẹ́ fún láwọn kankan wọ́n mọ̀ pé ní ṣéhù lórí ọkọ̀ wa náà tààtì ìtú àfà yóò fẹ́ ṣéhù wa ṣéhù wa ọba pé àwọn ẹ̀ṣẹ̀ ṣéhù ó dà àti ìtú sáàsù jẹ tán líbìlà ẹ̀lì lọ́pọ̀lọpọ̀ wa ó dà ọ̀pọ̀lọpọ̀ tùwé líbìlà ẹ̀lì àbí ká pé ìrẹ́nsẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ lópẹ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ náà tó ń kọ́ lóun tún náà bẹ́ẹ̀ ló máa ti lè kájà lóye tu ebe àwọn ọ̀sáàbí wa ṣéèkù wa fàdílátìlì ustaz fọ́nlù wo ní bẹ́lára rẹ tó rí fàdílátìlì ustaz bàtí ọ̀sáwọn èèyàn mọ́ ló ń kálukú àtàsọ́dúrù ká bọ́ tàpá fẹ́ sọ̀rọ̀ ló ń dára ọ̀pọ̀lọpọ̀ ó sì yẹ kó kálukú mọ̀ wọn ara rẹ̀ ìwókè ìwọ̀n níwọ̀n láì ṣe kíni láì máa mọ̀ wọn ara ẹni wọ́n á lẹ́ni táwọn wọ́n fẹ́ sọ wọ́n ní ìtumọ̀ ilé ni pé ṣéèkù tọ̀ríkọ̀ wọ́n mọ̀ pé ní ṣéèwù ìlànà tọ̀ríkà kan alẹ́lì ìyá òzúùnà àni udinahum pẹ́lẹ́dọ̀ làwọn ti mọ̀ gba ẹ̀sìn àwọn wọ̀lẹ́dì ìyá kùsù àǹṣẹ́yìn tọ̀ríkà ẹjọ́ mọ̀ gba ẹ̀sìn lọ́dọ̀ ṣéèkù lọ́dọ̀ ojú ọ̀nà tọ̀ríkà almurid ọmọ pé òun ni mùrídí òun tó bí mùrídí ọmọdékùnrin ọmọdébí wọn pé mùrídá wọn pé ọ̀yẹ̀kúnà máa ṣe ìṣèṣì ẹni yóò bẹ pẹ̀lú àfáà rẹ̀ kalimẹ́ yìí gẹ́gẹ́ bí òkú bẹ́ẹ̀ nà yẹ̀dẹ́ yìí lọ họ́ọ̀sìn tó ẹni tó fẹ́ wẹ̀ lẹ́yìn sàlẹ́hu àyìn àtẹ́rì dàbíṣe yìí tọ́jọ́ pé kò ní arákàṣẹ́ wọn bá ti wàhálà yí òkú sí abẹ́ẹ̀kọ́ ni. báwọn fẹ́ fọ́nà àwọn ẹ̀ ya inú ẹ̀ àwọn ẹ̀ orí ọwọ́ rẹ̀ wá pé bẹ́ẹ̀ ni mùrí wà níwájú ṣéwù torí mo mọ̀ ní àpàdà ó tí ó wa pé bàbá àbá ni wọ́n bá pè wọ́n ṣéwù bẹ́ẹ̀ wọ́n fọ ẹni wọ́n ti fún wọn nípe ní wọ́n mọ̀ pé àwọn séwì wọ́n tún mọ̀ pé wọ́n ní àṣeyìdà wọ́n mọ̀ pé wọ́n ní afáájú. wà á ṣùgbọ́n àṣà àtàwọn ọkọ̀ mi tọjọ́ pé sẹ́yìd sẹ́yìd sẹ́yìd wọ́n náà sì mọ̀ àṣeyìdà nígbà pé kó ṣe wá nìyẹn pé wọ́n tẹ̀síníyà tó lè ámá àṣeyìdà àtàwọn ọkọ̀ tọjọ́ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé yusammuna shayhuhum àṣeyìd wọ́n mọ̀ pé àwọn àfa àwọn ṣéwì wọn ní sẹ́yìd wọ́n mọ̀ wá bákan náà wàlá búdà àǹtùbà yí ahu wọ̀tún sẹ́lì màláhù amúra ọ̀wá tàbí ṣùgbọ́n o kọ̀m̀pọ́sìlì ní fún ọ gbọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ọba ṣe òṣè bẹ́ẹ̀ à ó sì gbé ogun àlámọ̀rí gbé ayé rẹ̀ kalẹ̀ fún ṣe wù ọ gbọ́dọ̀ tako nǹkan kan nínú títí òbágbé wa wàlá tọkọ́lì kò fi ṣe yìí fún ọ̀gbọ́dọ̀ yapa rẹ̀ ní nǹkan wà ilá tọ́ bẹ́ẹ̀ ti yapa rẹ̀ àbí tó ní oṣù kẹkẹ wá ní ẹkọ yẹ ká ṣe bẹ́ẹ̀ ṣe wúwa ṣe mistake ẹṣẹ mistake tó bá sọ bẹ́ẹ̀ fún wọn ni kò ayé nàkà láti fún un muridan má àwòkọ yẹ jẹ muridi pẹ̀lú rẹ. wọn ní torí pé kí ni torí pé wadhalika annahum torí pọ̀pọ̀lọpọ̀ wọn yadununa anna Allaha ja'ala al-khawwati al-khalq indahu manzilatan yarda an yaltajiha li insanu ilayhi. wọ́n gbà pé ọlọ́run dáwọn ẹ̀dá kan náà àwọn ẹ̀dá rẹ̀ àwọn nìní ẹ̀sà nínú àwọn ẹ̀sà nínú àwọn èèyàn ní wọ́n wípé lùkù mí lùkù àwọn tinú tinú ẹyin. wọ́n fi ẹ̀sà àwọn èèyàn yìí ó gbé kẹ́yọ́ sì mọ̀ láti èlé pé àwọn náà lè borí wá fún yàn bákan náà wọ́n lè dá aburú padà wọ́n yẹ sẹ́rí ìlàbíhìn táwọn ti mọ̀ képe wọn ni wọ́n fi ní ó kọ pé àwọn kan o àwọn gáúsù bí àfa Yusuf Naba'ani bó ti gbé wá ní òtíra rẹ̀ tó ń pè ní Jamiu Karamatil Awliya ó pé ó ní gáúsù ẹ̀yọ̀ kan ní mọ́ bẹ tọ́kẹ́ bá dín kúrò mọ̀bí ìrọ́pò wọ́n ní àwọn kan nílẹ̀ àwòtáàdì àkìtọ́ọ̀bù ńbẹ àbùdálù ńbẹ wọ́n ti ní àwọn iye tí wọ́n pè wọ́n wọ́n ní àwòtáàdì wọ́n ní bóyá mẹ́rin làwọn ọ̀jà àwọn lè kàn pẹ́ẹ̀gì tí ò jẹ́ kílẹ̀ owó àkìtọ́bù ń bẹ wọ́n ti ní wọ́kọ̀ wọ́n gáwọ́ pé gáwùsù ẹ̀yọ̀ kẹ́nẹ̀ sí ọlọ́run ò lè ṣe kankan láyọ̀ pé gáwùsù mọ̀ sí pé ẹ̀yọ̀ kẹ́ni mọ́ bẹ ń táwọn sọ yìí mẹ́nu tíra tí mo dá àwọn tíra mi wọ́n ní fọ́rọ́ ọlọ́run lọ yọnu pé èèyàn lè mọ pa lọ́dọ̀ọ́rọ̀ àwọn èèyàn wọ́n yẹ

wọ́n fẹ́ transforma ẹ̀ sórí transforma ó kó dàbí ìyàn tó lè múlé transforma wọ́n fẹ́ distract ẹ̀ wọ́n fẹ́ pín sí unit unit ni tọ́bálọ̀ mú náà yóò blow ṣé bẹ́ẹ̀ náà ni àánú ọlọ́run pé wá títọ́ àwọn kẹ́ni ọmọ ọgbà dọ́dọ̀ àwọn èèyàn kan àwọn làwọn ọmọ ọkùnrin táwọn bá ti ń pè wọ́n àwọn ní ọmọ distribute rẹ̀ eléyìí bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ wọn tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́tàrí báyìí wọ́n mọ̀ wá sàlàyé pé a mọ̀ fi àwọn kankan súnmọ́ wọn tọ́jẹ́ pé ìsúnmọ́ wọn ni àwọn kankan àmọ́ bí súnmọ́ Allah subhanahu wa ta'ala wọ́n mọ̀ wá sọ pé àwọn èèyàn àwọn òsì wọn bal fáwọn èèyàn ó ń sùfà áwò indahu pé àwọn ní olùsìnkè àwọn lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ọba lọ́sàn àwọn lẹ́sà ló sì fún wọn lágbára fasọ́rù wàsá ìtú bayna al wọ́n á di intermediary láàrin ẹrú àti Allah subhanahu wa ta'ala tó dá wa ló fi jẹ́ kó ọmọ ti àwọn ọjọ́ kìkẹ́ sọ́dọ̀ wọn yálà gbà wọn bẹ láyé àgbà àwọn ti kú tán wọ́n mọ̀ sọ pé innal mutaqarriba ilayhim mithla al-mutaqarribi ila Allah pé ẹbí máa ń sin àwọn kẹ̀kẹ́ súnmọ́ wọn tí bí ní ìjọsìn àwọn àwọn kẹ̀kẹ́ tí ń tì síwájú láwọn kẹta àmọ́ nígbẹ́nu jàwáìlì màánà àtàwọn tíra mi tó ní ẹ̀mí àníbí àtẹ̀mí àwọn ọ̀rọ̀ ìjáni so papọ̀ so eléyìí nígbẹ́nu àwọn ọ̀rọ̀ wọn ẹ̀dá kúta bá ń sọ̀rọ̀ ẹja sí àyè àtàwàdá mi ẹmọ́jà mọ̀ sí bí wọn pé ó hó híyì ní ìmẹ́fẹ́ àwọn àwọn afẹ́ kẹ́kọ̀ọ́ afarabalẹ̀ so látàrí báyìí wọ́n áyà tí àwọn náà mọ́ mú wá ní ọ̀rọ̀ táwọn ọ̀sẹ̀gbọ́n náà mọ́ mú wá so ìjẹ́ pé léyìí wọ́n pé àwọn òsì wọn bí ọ̀dẹ́ pàwọn fi wọ́n ṣe kíni wá ìsúnmọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó ìjẹ́ pé kíni wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum wọ́n yìí ti fi jọ́sìn fáwọn nǹkan wọ́n ń jọ́sìn fáwọn nǹkan tó jẹ́ pé kò lè fi nira kàn wọ́n tí Allah subhanahu wa ta'ala bá pé nira kàn wọ́n kò sì sọ ní pé àwọn òsì wọn ṣùgbọ́n wọ̀yẹ̀kùlúnà àwùlọ́ ìṣùgbọ́ àwùnà ìndọ̀lá olùsìpẹ̀ tàbákẹ̀fẹ́ gba nǹkan ẹnu tàwọn ọ̀dọ́dọ̀ ọlọ́run àwọn yìí wọ́pọ̀ àwọn ni wọ́n mú kọ́ ọlọ́run àwọn ọmọ òrìyàn àwọn ọmọ bí wọ́n so sí àtọ́ ọlọ́run ọlọ́run àìsàn wọlé so gbogbo ẹ̀dá rẹ̀ Allah subhanahu wa ta'ala ti mékè ara rẹ̀ àfẹ́lẹ́bù fún wa yókùn bàtà bá ń sìn táǹtẹ̀ láti rẹ̀ oníkodò ó ní astajib ẹ pè mí ń Allah subhanahu wa ta'ala tó á júwe fún wa pé ẹ pè mí ní Allah ẹ pè mí ní Ar-Rahman àbáwọn mí inú àwọn orúkọ tí mo júwe fún yín ìyálà náà Al-Qur'an àti lórí ahọ́n Nabi sallallahu alaihi wa sallam gbogbo àwọn orúkọ yẹn a fi fi Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó máa ń tẹ̀lé sí wa àwọn èèyàn yìí wọ́n ní pàlẹ́dínà yẹtù ọmọ àlù ṣírkì bíi zamanina àwọn tó jọ ṣẹbọ lásìkò wa yìí yẹtù àwọn ọ̀ṣẹbọ tí ń bọ igi bọ̀ ọ̀pọ̀ ẹnìkan wà lérò àwọn ọ̀ṣẹbọ tẹ́yìn pọ̀lọpọ̀ ń wò ní mùsùlùmí lásìkò wa yìí wọ́n ní wọ́n mọ̀ sọ pé anahum wọ̀ṣà ituhum wọ́n mọ̀ sọ pé àwọn alàgàtà àwọn intermediary àwọn humulẹ̀dínà yusami humul awwalun al'aliha àwọn táwọn ń lò láwọn ṣéwà àwọn tó ń pè ní gáwùsù kútùbù yẹn òun ni àwọn tó jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ta ní ń pè ní áálíà làwọn ń pè láwọn òòsà tí wọ́n sọ fún àwọn ànábì pé a ah, sọ́ọ̀pọ̀ ọgbà àwọn òòsà pọ̀ sọ wọ́dọ̀ kẹ́ni wọ̀lì wá sí tán ìyá ní ìlàwù àwọn táwọn yẹn pé kalẹ̀ lónìí tí wọ́n láwọn ní alàgàtà àwọn gẹ́gẹ́ ní ìlàwù àwọn agbọ́rọ̀ tó fi pè wọ́n ní ìlàwù àtàwọn bí táwọn ọrú ọ̀rọ̀ tó jọ tó wà nínú àwọn tíra wọn tó fi jẹ́ kó ní jẹ́ pé irú àfọ àwọn tó ń sọ̀rọ̀ yìí tí wọ́n ń àwọn tó jẹ́ ṣẹbọ àná àwọn ń pè àwọn tó ń sìn yẹn ní alia báyìí ṣàlàyé fún wa lóbi jẹ́ pé ńgbàtà Allah subhanahu wa ta'ala sọ pé ńgbàtà nẹ́bí sallallahu alaihi wasallam sọ fún ọ́nà al-Qur'an wọ́n wá sọ fún anẹ́bí àtàwọn anẹ́bí ọlọ́run yóò pé ajá alẹ́lẹ́ àlẹ́ àwọn tó jẹ́ eégún tó ń bọ eégún nìsín ó ní wọ́n mọ́ fi bọ́ wọ́n pe òun epo bìsí san bọ àbí àwọn tó ń bọ Ṣàngó orógbó àbí àwọn tí ń bọ ifá ewúrẹ́ àwọn tí ń bọ Ògún ajá àwọn ń fáni wọ́n tó mọ́ fẹ́ lẹ́dẹ̀ bọ́ bẹ́ẹ̀ mú kò nǹkan wọ́n ti ní wọ́n wà pé eléyìí ẹ̀jẹ̀ eléyìí àwọn tí ń bọ Èṣù wọ́n pé èèpo ni wọ́n jẹ àbí kèé jẹ àdín gbogbo àwọn kẹyà wọn ti pin lẹ́yìn ọ̀pẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọlọ́run wọn ni bàbá arísàmì sọ̀lá ọ̀sọ́lá ní àtàwọn àdébí ọlọ́run yòókù tí wọ́n ti sáájú pé ẹmọjọ́ ní kó Allah subhanahu wa ta'ala nìkẹ́ òun tó surprise wọn ni pé a ah, ọ̀sọ̀ gbogbo àwọn ọ̀sọ̀ pa ọ̀pọ̀ ọ̀sọ̀ wọn di ọ̀kẹ́ tuntun tó pé ẹ eh, ọ̀kẹ́ láwọn á sì bẹ́ẹ̀ náà ni àwọn ṣéwù ṣéwù lénìí àwọn ní òní jẹyọ kan torí pé áálíà làwọn náà jẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ń sìn wọ́n látara àwọn ọ̀nà tó ń gbà sí jọ́sìn fún wọn bó tiẹ̀ jẹ́ pé ọgọ́rùn yẹn ni òye pé jọ́sìn làwọn fún àwọn tó ń pè láwọn sùúyò. látàrí bẹ́yìí àwọn ayé pọ̀ lórí eléyìí ló fi jẹ́ pé láyà níbi wa núwò àrífù bàtà níbi núwò pa àwọn ọjọ́ rẹ̀ wọ́n sọ pé látàzàrú òòsà yín lẹ̀ o látàzàrú na wẹ́dẹ̀n wẹ́dà suwa'an wẹ́dà ẹ̀ mọ́gbé kalẹ̀ suwa'a ẹ̀ mọ́gbé kalẹ̀ yakusa ẹ̀ mọ́gbé kalẹ̀ yahuku ẹ̀ mọ́gbé kalẹ̀ nasara ẹ̀ mọ́gbé kalẹ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀tà náà tó fojú hàn táwọn kẹ́mọ̀ pé ẹ bọ́gẹ́ làwọn ṣe aliya ni wọ́n pè wọ́n. ṣùgbọ́n wal mutaakhiruna alladhina samuhu wasa ethiopia alàgàtà ni wọ́n jẹ́ láàrin àwọn àtọ́lọ́wọ̀n àwọn òsì wọn wọ̀sùfà áwù fọ́kọ̀t olùsìpẹ̀ ni wọ́n jẹ́ pé gbàtí ẹ̀rẹ́ gbàǹkà lọ́dọ̀ ọba ẹ̀rẹ́ fọ́n máa pẹ̀lú ìyàwájú ẹ̀wọ̀n ìsúnmọ́ba ẹ̀bẹ́ nìkan tó súnmọ́ba lọ́wà gbogbo wa la súnmọ́lọ̀ kọ́lọ̀ báwa bú ọba lò súnmọ́lọ̀ ọlọ́run wà nánú akọrọ̀bù ilaykum ní ní kọ́mọ sẹ́ tọ́ba torí pé aláàánà wọ́n tó ń pè ní ìṣẹ́bílé tọ́mání aláàánà nǹkan ni pé àtọ́rùlù arahmatullah ìgbéjìnà àwọn alùbọ̀n kúrò níbi ìkẹ́ ọlọ́run sọ pé kọ́dà tí kẹtọ́ bá sún kẹmọ báyìí èèyàn tàdí mẹ́yìn tí èèyàn bá ti di ẹni èwú ẹni èkó yẹn ló fi jẹ́ pé gbogbo tó bá ti ní kánìbà tó ń wá kótó láàánà lọ́wọ́ kádà láàánà lọ́wọ́ mọ́ láàánà lọ́wọ́ kádà kéèyàn mọ̀ wùlẹ̀ kéèyàn mọ̀ fi yẹ o ọlọ́n síbi lé ẹdí ń sọnukúrun ẹdí wọ́n ń sọ́ọ́fún ṣe ilé náà wá tó sáfúkútọ̀ bá jẹ̀rí wọ́n ń sọ́ọ́fẹ́ kọ́ mọ́jòkó mẹ́ ibi dẹ̀dẹ̀ ọlọ́run tó jẹ́ pé àwọn tó ti sọ ibú láti kìyàmà táwọn tó gbà pé àwọn sọ ibú kò sábàyọ tó bá fẹ́ sọ pé àwọn tó kó bá wà ní làánẹ̀ tó wà níbi sọ́nà àdísìn làánẹ̀ náà wọ́n sọ béèrè pé kọ́lọ́ wọ́n tọ́ àkọ́kọ́ lọ́kọ́tọ́ fi làánẹ̀ ká nígbà wọ́n pé làánà fi ní gádọ́bù ńlá pé ìbínú ọlọ́run ju iná lọ. èyí tí òjò yé wa ní wọn láwọn tó máa wọlé láwọn ọmọ àbáwọn àbúrò tí wọn ọ̀rá àwọn èèyàn mójútó wọn wọn àpè rọ́bànà iná àtọ́ àná sáàdátànà àwọn tá a tẹ̀lé làwọn aṣáájú wa ọ̀kùbàrá ọ̀nà àti ọ̀kùbàrá àná àtàwọn tó kiri àtàwọn tó jẹ́ àwọn àgbà wa àwọn láńlá wa fàdọ̀lúdà sẹ́bìlà àwọn ni wọ́n ti wà lọ́nà wọn àpè rọ́bànà ó túmọ̀ pé lálìkìyàmà gan ẹ̀kọ́ pé ọ̀tá ọlọ́run gan tó ti rí yà ó túmọ̀ káà tó kọ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ́run tó ní okọ́ ọlọ́run ní rọ́bù wà kọ́nà àwọn àjọ yà pé nínú àwọn okọ́ ọlọ́run tó lágbàtà àwọn olùbẹ̀ lọ́run ní rọ́bù wà lọ́jọ́ kọ̀ bẹ́ẹ̀ sáré bí ọlọ́run tí ò lo kẹ́límà rọ́bù fi bẹ́ẹ̀ lọ́run rọ́bànà ظلمنا أنفسنا النبي آدم ربنا إننا آمنا فاتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجنة سكينة إماما rọ́bì gbìlì wàlúwàlúdẹ́yà wàlúmọ̀ndàkàlà méjì àwọn rọ́bà ní rọ́bà náà ti mẹ́ta alukọ̀hálì kódà ká tiẹ̀ wo bí mẹ́jọ tọ́lọ́ ń bí ẹ lílá ìmúlùkù sàmà wá ti wọ̀l àrùn nípa àrísọ́tò àlè mùrọ̀ ni rọ́bà náà máa kọ́lá ti àzà bá tilà wọ́n fi ní o kọ́ rọ́bù nínú kọ́ lóhùn tó ṣe kíni mọ́ fi bẹ̀ lóhùn ni torí pé ìfihì àlẹ́ àìsí rọ́ọ̀bù ìjẹ́wé ara ẹni pé ẹrú lọ jẹ́ fọ́nlọ́ Allah subhanahu wa ta'ala òun ní pèsè fọ́nlọ́ ìgbẹ́nu kẹ́lìmà tó bá sọ pé ya Rabb ya Rabbana tó bá sọ gbólóhùn yẹn òun tó kó sínú pọ̀ tó ti wí ó ti kọ́ bá kọ́sẹ̀ pé ọlọ́run ọlọ́dá mi wọ̀ ló ń pèsè fún mi ṣàkó yorùbá ẹjọ́ wa kẹ̀ mọ́ pọ̀ ní nǹkan ẹyọ kẹ́ soso tó pé wọ́n ní kọ́ kọ́pọ̀ kí fẹ́ wa kó kéré ni wọ́n fi sọ pé al-iqtisadu fi sunna khayrun min al-ijtihadi fil bid'ah náà fi àwọn wọ́n sọ pé la qilla ma'a sunna wala kasra ma'a al-bid'ah pé gẹ́gẹ́ kéré nígbà ìjọba pé súnà lọ́tọ̀ ká rẹ̀ pé ṣé àwa ní wíjù nǹkan ìgbàdẹ́ ní tàwa ní wíjù sílẹ̀ sílẹ̀ láàárọ̀ kákẹ́ wí mẹ́ta ṣé oyin náà ti tó à kò tó yà sí à tó bá yẹ kó súnà lọ́tọ̀ ká rẹ̀ kò kéré tó bá jẹ́ pé bíbí àbábá tọ́ka kẹ̀kẹ́ tó ní kọ́ ọmọ ṣe báyìí kọ́là kó lo odidi wákàtí mẹ́rìnlélógún odidi ọjọ́ kan lò lórí rẹ̀ kò sóore mẹ́ bẹ́ẹ̀ ni ò sì pọ̀pọ̀pọ̀ lórí kẹ́lìmà rọ́bànà àwọn ni wọ́n àtọ̀kọ́ rọ́bànà tẹ̀kọ́ pẹ̀lú bọ́tọ̀ ṣe jìyà ni ẹ́ o tẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n bá gbà lákọ̀ọ́kọ́ nìkan lọ̀gá rẹ̀ tọ́ bá rí ọkọ̀ àgbàgbé wa mọ́gbà tó jẹ́ pé aláwọ̀ fúnra náà tẹ̀ kọjá ẹni bẹ́ẹ̀ wọn àpò rọ́bà náà wọ́lọ́wọ́ bá àti ẹ̀ǹdì ìfẹ́yìn nínú azal ọlọ́run bá fún wọn ní dọ́gbù ìyà wàlánìhùn láàánà tẹ̀bí ìrọ̀lẹ́ wàá bá wà láàánà láti lọ pé ká lè jìnà sí gbogbo nǹkan tàbí bàtí ní làánà lọ́wọ́ wá sí ìwọ̀lọ̀mọ̀ tọ́sílà wà náà tó sọ̀rọ̀ kàná mísọ̀ ọlọ́run sẹ́bi légbá ọ̀sẹ̀bi láwo ọ̀sẹ̀bi lẹ́sí máa ń ṣe báyìí ọ̀sẹ̀bi gbogbo nǹkan yẹn èyí tó tẹ̀yẹ̀ mọ́rin súnmọ́ o tí ọba fẹ́ di ẹ̀kọ́ Allah subhanahu wa ta'ala náà wọ́n láwọn tò ní wọ́n ìní sálàfà lọ́m kódà ọjọ́ pé gbólóhùn tí wọ́n ń pè wọ́n tọ̀ọ̀tọ̀ ni. wọ́n lè an nàlẹ́ ẹ̀bùrọ̀ bẹ̀lẹ̀ àkọ́ ìk láàbẹ̀ mùsàmáyà. kókó nkẹ́tẹ́ ń se gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni ìwòye tá a wòye sí kì í so kọ́tẹ́ bá sọ. wọ́n ni wọ́n lẹ́sà bẹ̀lẹ̀ àlùfáàsì wọ́n lè mùsàlàhàt kẹ̀kẹ́ gbá gbólóhùn mí kalẹ̀ ẹni tó pe ọtí tó ní omi àmúsẹ̀mí oyin gbogbo lọ́tí ẹni tí mú gbó sọ́lẹ́jà lòun jẹ sọ́sọ́lẹ́jà igbó náà ní so bí ó tó ń pè ní gbó ni ó tó pè ní ẹja so látàrí àwọn òun náà ni pé káfíọ̀ pé kẹ́lí máa ṣéèkù bàbá fún wa pé wọ́n fẹ́ wọ́n fi ń sọ wọ́n di òòṣà pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ̀kẹ́ nínú àwọn ìjọsìn Allah subhanahu wa ta'ala ni ẹnìkan bẹ́ẹ̀ náà àfa àkẹ́kọ̀ọ́ pè ní ibùnà arọ́bí inú tíra kẹ́kẹ́ náà pè ní kùtùhátì màkíyà tí àtàwọn àfa ni inú tíra yẹn ló sọ pé fìdáwọ́ nẹ̀gẹ́ tó wà lé ọlọ́run kódà àwọn tó jẹ́ oṣù fi pé wọ́n tó lé martaba tí wọ́n dé martaba kó so látàrí báyìí inú tó ti síwájú nígbà tí ó sọ̀rọ̀ nù báàbù kan náà ojúkọ̀ nínú tíra rẹ̀ ó ní máa hurmatu sheikh illa hurmatillah fakùn biha adaban lillahi ilila kò sọ́wọ́ kò sí kiri kan tí wọ́n fún sí òbí ọ̀jẹ́ pé ọ̀wọ́ ọ̀tọ̀lọ́ ọ̀wá ni dúró pẹ̀lú ilé ìkọ́ ọmọ síbẹ̀ kọ́ ọmọ lu ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọlọ́run ẹni ló fi dẹ́pẹ́ sójú ọ̀nà kan tẹ̀ nírí ní ṣéhù yẹ wọ́n yàtọ̀ pé ṣéhù yẹ yàtọ̀ sí tàbí àti ẹran tó bá fẹ́ ń wí àwọn ṣéhù wa ni ẹ̀yìn ṣéhù ẹ̀yìn ṣéhù wọ́n fún náà sọ. so táàbì mọ̀ pé wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ di òòṣà tó mọ̀ fìjọ sí fún náà àwọn ọ̀jọ̀ ìsọ́kọ́sọ́ Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé gbogbo ojú ọ̀nà kọ̀ọ̀kan so wọn máa lẹ ó rẹ mọ ojú ẹ tó ní ẹbá dálẹ rifaiya nẹtàmàdíya kọdùríya tìjàníya jàfàríya ṣàpé lápẹrẹ ni tijaniya ni ìpìlẹ̀ àbí kálí mọ̀ pé bí àwọn òsà náà ṣe mọ alágbo so inú tijaniya ni ya àbí látara ti Jafaria, nínú rẹ̀ ni àwọn ẹ̀dàkùnmí ní ọjọ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ bá wa sọ́kọ́ wá gbà máa yìí ẹ̀hẹ́ tí mo ti sọ nínú àdámọ̀ tèmi náà nípa àníjọmọ sí à ọ̀rọ̀ nǹkan kú ni mo ní píríncípù rẹ̀ tọrọ ọlọ́run rìfàáyíyà ń bẹ jàǹfàríyà ń bẹ ó ń kálukú yẹn wọ́n ń lẹ ọkọ̀ máa tó bẹ̀rẹ̀ ọ̀kọ̀ọ̀kan nẹ̀sàbàndíyà ń bẹ bọdụ tó wá ń lẹ́kọ̀ọ́ tẹ́nìkan náà wá ti dákẹ́ wọ́n fi ó kọ́ tiẹ̀ náà kún nǹkan yẹn látara pé ṣéhù yẹn yóò mọ ní ipa àtàwọn nǹkan tó tọ́ tẹ́kọ̀ọ́ wọn sí fún àwọn ìjọsìn kọ̀ọ̀kan láti wá wọnú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ inú àwọn afẹ́ẹ̀sì ni abẹ́lọ́n wọ́n ṣàforíjì fún mi lọ́kùn sípò ìsìnkẹ́ wọn wọ́n kọ àwọn tó jẹ́ orí wọ́n sì kọ láwọn tó jẹ́ pé ọjà àbúrú táwọn ṣàlàyé rẹ̀ láti wọn bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́kọ́ mọ́ fi bí wọn torí pé a rí inú àwọn àkọọ́lẹ̀ pé wọ́n ń bi àwọn ọ̀rọ̀ orí kọ̀ọ̀kan inú àwọn nǹkan tí kọ lóbi yìí kíra ìyá olómùdí inú tí àtọ́jẹ́ encyclopedia oṣufi ni ló yẹ kó mọ pé ọpẹ wákàtí alíkìrì kan sọ yìí ó jà tìǹẹ wọn kò wọlé ní ó jà àwọn. wọn làǹgbà wọn gbà sálọ bẹ̀rẹ̀ sufi rẹ wọn fáwọn náà lọ adodo mọ́sálásí ló gùn lọ so àwọn tíra ìyá olómodé wọn tó ti jẹ pọ̀ mbẹ gan-an. kódà nu mẹ́mbẹ́ ni fún la pé wọ́n á nìwọ̀ ọ̀n takotira làtàlí àríwá ní fọ́nmú bílálà wa so wọ́n á fi ẹnìyẹn bílálà pàtó jíjí lójú ooru ìmáàmù yìí ọba ipa ẹgba nìní ẹ̀yìn rẹ̀ pé gbogbo ní mẹ́nu ìyá olóhùn kò sí rọ́mẹ́ bẹ́ẹ̀ ni àdìsí màdù fabricated ẹ̀ pé rọ́ọ̀nì ní ti mẹ́nu rẹ̀ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé gbogbo ní mẹ́nu rẹ̀ lẹ́sàn-án lọ́rọ̀ sápò mo ti fẹ́ sọ ohun tí mẹ́nu rẹ̀ pé eléyìí tọ́jú ọ̀rọ̀ sọ́kùsọ̀ yìí ọ̀yẹ̀ kì í jẹ gbàmọ́júmọ́ àsẹ́kẹ́ndì ní túmọ̀ pé asẹ́pọ̀ anabi ò tún parí iṣẹ́ anabi ni wà ń ṣe tẹ̀sẹ̀ híhù àdìsù lẹ́yìn wàtá anabi kú tán. kílọ̀ wà wà nù tíra yẹn wọ́n lẹ́yìn tó bá jẹ́ mùrídì ẹ̀kọ́ àti sọ̀rọ̀ pé tani mùrídì ẹjẹ́ mọ̀ gbọ́ lọ́wọ́ ṣe wọ́n ní yàtàdì ilà ṣe ìlú wọ́n ọ̀sáàzìn yàtàdì bí lámàhàlà pé ó ní bùkátà sí àáfàá kan ṣéwù kan àbí ọ̀sáàzìn kan tó pé òun ní ọmọ kọ́sì rẹ̀ tálọ́n ti gbé kalẹ̀ fáwa anabi sallallahu alayhi wa sallam àwọn sòhábà tí wọ́n tẹ̀lé báyìí mi ní ẹni bàtà mi ní ẹni lọ́kọ́ wa wọn alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di abi ọdọ àti abdu alayha binawaji káfí yín ọgàn wa òtò pé ohun tí yẹn bá fi yín ọgàn bá mú ẹni tí ọjà èyí yẹn ọyà lọ sí i bí a ṣe dìmọ́ súnmọ̀ tó so pé káfí yìí dìímú tó jẹ́ àìláfi dìímú ni so ká lè mọ bó ṣe nípọn tó kí ọ̀yà káfí súnà ṣeré ni ìlànà Ànábì sallallahu alaihi wasallam wọ́n á ní àwa ń sọ èèyàn gbọ́dọ̀ ní ṣéwù tí ọmọ fi ẹni yẹn mọ̀nà torí bá kókó wa ṣe rí ọ wá ní ibi tí mo fẹ́ lò mẹ́ni pé ó ní ṣéwù táwa sọ yìí fọlìyàtàmásàk bí tamasukul àmà ó ti mọ́ ṣéwù yẹn ní ìdìmọ́ afọ́jú aláṣáàkì náà afọ́jú tó wà létí bèbè odò

pé màá ń sọ́dára mi ṣe ìlú yìí ntọ́ba pé sọ́ọ̀sì rẹ bá wà látọ̀dọ̀ ṣéèkì yẹn ọ̀gbọ́dọ̀ yá wàá rẹ̀ kọ̀wá sì gbọ́dọ̀ kú nkankan kí mùtábà àti ṣiṣẹ́ án wàlà yàtọ̀ pé ibi tẹ̀lé ọ̀bọ̀rọ̀ wọn tẹ̀lé sẹ́yìn gbogbo tí òun yẹn bá ń ṣe ọ̀bọ̀rọ̀ fi tẹ́lẹ̀ nù rẹ̀ tí ò ní tẹ̀lé wọn wọlé yá àlẹ̀ kọ́wá mọ̀ wọn ní ibi àṣìṣe sẹ́wù rẹ̀ tó bá pẹ́ sẹ́wù rẹ̀ ṣàṣìṣe gẹ pẹ̀lú ọ̀pọ̀lọ̀ kọ́sà ìṣe kọ́ tẹ̀lé sẹ́wù yẹn bẹ́ àǹfààní tí rí àṣìṣe sẹ́wù rẹ̀ ju àǹfààní tí ó rí ibi tó bá ṣe nǹkan tó dọ́gba lọ. aláwọ̀kọ́ lélẹ̀ ń bẹ́ nu Ihya Ulumuddin mujalladu ẹlẹ́ẹ̀kẹta inú tírà ẹni ẹlẹ́ẹ̀kejì a ń sọ torí àwọn tọ́jọ́ pàwọn àbújẹkù wọn ni wọ́n ń tẹ̀lé ni òun náà ni Abdul Qadir wa ifa allah rahmatan wasa torí pé arínà àwọn afa sọ́ni àfa súnmọ̀ ni wọ́n ó sì rìn lẹ́nu àwọn fíra àwọn kan ṣùgbọ́n ara àwọn kùdìẹ̀kùdìẹ̀ míì dẹ́kun kùdìẹ̀kùdìẹ̀ yẹn ò tó àwọn ibi tọ́rọ̀ wọn ti ṣe déédéé inú ẹ̀dọ́ ti kúrọ́mọ́ láyé tọ́pọ̀ jù inú ọlọ́dún ọkọ̀ àwọn méjì inú lọ́dọ̀ ọkọ̀ amọ́ ní pé tọ́wọ́ tíra kẹtọ́ ń pè ní alifọ́sù wẹ̀nàjáàtì wọ́n tó bá yóò kó tí máa ń tó wà sọ́tà sọ̀rọ̀ bá tó lásìkò jímọ̀ yóò mọ̀ bá wà sí rẹ̀ lọ tí máa kẹ́ ń bá wà sí rẹ̀ lọ wọ́n kẹta ọ̀kẹ́ tó ń sin bọ̀ láti jímọ̀ ọ̀kẹ́ wà ń dòkó tí ò jáwọ̀ kí ó kírun jímọ̀ ọ̀kẹ́ wọn ọdún jímọ̀ bọ̀ náà ọ̀kẹ́ ń sin wọlé bọ̀ sáré di rí pé so wọ́n wá ní sí àbùkọ́dù náà sọ pé máa làmìyà àtàkìdì fi ṣe ìhìl kamal ẹni tí ọba ládìí ọkẹ́ pé tó pé yányán ó pé tán tí ọ̀la àbújá kù kankan láàyè òfin ọ̀hábàdà ní kò ní jèrè láéláé àwọn aṣọ táwọn onímọ̀ ni pé lillahil kamal ẹ̀dá kẹ̀ é pé lápẹ̀tán àwọn tó jẹ́ wọn àdébí ọlọ́run ọlọ́run dá wọn torí iṣẹ́ tó fẹ́ rẹ́ wọn ni kódà àwọn àṣìṣe tọwọ́ wọn ṣẹlẹ̀ kí èdè wọn kẹsẹ̀ báwọn àṣìṣe mi ò ti àfẹ́ kì í ṣẹ́ tọ́lọ́run rẹ́ wọn àdébí sá ti sọ láti ṣe àbí àbí ẹ̀kọ́ ni ẹ̀sẹ̀ tó bí ẹ̀sán lórí ẹ̀sùlẹ̀ àdẹ́jọ ní àkọ́sátọ̀ sọ̀láta amnesty sọ́kẹ̀ dírùn kù ní abẹ́gbàgbé ah, sáré ní àwọn gbàgbé àdébí ti béèrè pé sílẹ̀ òótọ́ ni sílẹ̀ àdé ni sọ sọ eléyìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni tẹ́lẹ̀ kẹta àpè ní ali wafa ali wafa inu tírà ti òun ọ̀rọ̀ yìí náà wá àtàwákọ́ àti ìṣẹ́kẹta tí wọ́n fẹ́ sọ yìí alànúwárù kùdùsíyà jísù alákọ̀ọ́kọ́ òun ni fàkàmà anàlọ́ àtàlà la yakfuru an yushraka bihi bẹ́ẹ̀ pé Allah subhanahu wa ta'ala òní tàbí ìdìbò kéèyàn mú orogún pẹ̀lú rẹ̀ fàkàdálìkà mahabbata àṣìyá la tusamma an yushraka biha bẹ́ẹ̀ náà ni pé àwọn ṣé òun kò kọ ayọ̀gbà yẹn kò sáyè láti mú orogún pẹ̀lú fẹ́ ṣé òun rẹ̀ ìfẹ́ kẹ̀kẹ́ bá fẹ́ ṣé òun rẹ̀ dọ́gba náà mi

ẹlẹ́ẹ̀kẹrin lẹ́wọ́n tó fi hàn pé ọ̀rọ̀ tá àfa sọ pé wọ́n fún àwọn àfa àwọn ní ìláhù ni wọ́n fún àwọn nẹ́ẹ̀dà ẹnì kẹ́mẹ́ tó ń pè wọ́n ní adi ibùnú musafir òun jẹ́ ọmọ kéwu sheikh abdul qadir rahimahullah rahmatan wasa ṣùgbọ́n táwọn fi àti láwọn náà ní àwọn òbí kan táwọn ọ̀rọ̀ ní bá pé tí wọ́n fi sọ́dọ̀ wọn bá jó tọ́ àwọn tó ti ọmọ kí òun direct lẹ́nu yìí kódà òun lọ dá tọ̀ríkà tí wọ́n ń pè tọ̀ríkà tó àdàwíyà lọ dálẹ̀ lónìí wọ́n ń pè tọ̀ríkà yẹn ní yẹ̀zìdíyà ojú ọ̀nà sófin kan ni òun ni làtẹ̀ntẹ́fẹ̀hún bíṣẹ́ ìyíkà ó ní òòlè ránfààní òòlè sàǹfààní lára ṣéwù rẹ̀ ìlà ìzà kánà ìtìkọ́ọ̀dù kàfí fọ́kùnkúnlẹ̀ ìtìkọ́ọ̀dù ìtìkọ́ọ̀dù àwọn tọ́wájọ́ sí àwọn táà ń gbọ́ ìkéré ló fi jẹ́ pẹ́ẹ́rẹ́ lóbi tàbá kọ́rọ̀ ọlọ́run tẹ kó tà níbi kalẹ̀ síjẹ́ òwúrọ̀ bá ti sọ bẹ́ẹ̀ yóò kó dànù ó ti níbi tó ti ṣàgbákò yẹ. ẹlẹ́ẹ̀karùn òun náà ni ọ̀rọ̀ ti Abu Yazid al-Bustami àti àwọn àgbà Sufi náà ni Abu Yazid al-Bustami. ó ní ìzà nínú àwọn alámọ̀rí ayé ẹ̀rọ̀pẹ́ ẹ̀yẹ́ ti wà mẹ́nu àwọn alámọ̀rí ayé ọwọ́ anikọ́lọ gbọ́ bùkátà alámọ̀rí ayé yẹn ọmọ tó yẹn wá ń lọ ibi tá a bẹ̀rẹ̀ kọ́lọ̀ gbọ́ ayé fálápẹ̀rẹ̀ ọkọ̀ lọ ọkọ̀ olùkẹ́rùn kẹ́ wá ṣe wọ́n ń tẹ̀kọ́ máa fún wọn ń pèrún mọ́sálásí kẹ́ náà mọ́sálásí gbà tí ọmọ kéwù ní lọ ń jíṣẹ́ ṣéwù rẹ̀ tọmọ kí wá rò pé hadukul awwalan almasjida pé fún ọwọ́ mọ́sálásí fún ọkọ̀ kírun náà tó ń bá kírun tán wọ́n mọ̀ lọ́gbọ́ bùkátà ṣéwù rẹ̀ ó ní faqad waqa'a fi bihrin la yatabayyanu asfaluha ó ní ó ti kó sínú odò tí ò lókun lọ́pẹ́ odò tí tí ò nísàlẹ̀ sàṣẹ́ pé ẹnì kẹ́kẹ́ ọmọgbọ́n rẹ̀ tí ò lè yọ́ mẹ́ láyé tọ́bẹ̀ ìyá mọ́sálásí lọ kírun kótó bá kírun tẹ́ òun ọlọ́gbọ́n bùkátà ṣe wù rẹ̀. eléyìí tí mo sọ yìí náà ń bẹnu tí àtúntò ní sàtìhátù sofiya ojú ewé one hundred and eighty two àtàwọn nǹkan yìí fúnra nìkan pé wọ́n fẹ́ gbé wá kọ́ tí sọ. náà náà ẹlẹ́ẹ̀kẹfà tó ọ̀rọ̀ tá a fà sọ tá a kà ń nu tíra tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ bó ṣe rí nìyẹn wọn ọ̀kẹ́lẹ̀ mọ́ kó gbélé yẹn wá fún wa lọ́kọ́ jẹ́ sí ìyáàdàtò ẹ̀lmì fáwa ọ̀kẹ́bẹ̀ tó ń pè ní Yusuf alhajali òun nínú ẹ̀kọ́ tí mùrí dìbọ̀dọ̀ ní òun náà ní pé kókó ra dóńbi ọ̀rọ̀ títí rẹ̀ bá sọ ọ̀bọ̀dọ̀ fún ọ̀rọ̀ títí rẹ̀ bá sọ ní tùmọ̀ mí gbangba bí tó bá yẹ sọ ni kó gbé kalẹ̀ wọ́n dàn pé láyò lóde bá ń lọ́gbọ́dọ̀ tú ọ̀bọ̀dọ̀ pé ó ti túmọ̀ míì lábẹ́ ó láyé tàwálù ọ̀bọ̀dọ̀ ti tàwílì rẹ̀. wọ̀lì yẹ alimá amọ̀rọ̀ òbí ṣe ìhò wọn dídé òlẹ́wà pa aláṣẹ dídé òlẹ́wà pa aláṣẹ kó ṣe. ọwọ́ ni wà ìǹzọ́ harọ̀ kódà kọ́hìn nọ́ọ̀rọ̀ tí ó sọ ni pé anna ṣe ìhò anna ṣe ìhàwù àhùtà kódà kọ́hìn kó ṣe ìhò ti mistake ọ̀gbọ́dọ̀ mọ́ sí mistake tó ti kọ́ láti náà ló ṣe. eléyìí bẹ́ẹ̀ nù tí a sọ pé ní al-anwarul kudusiya mujalladi ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ odi mélòó bẹ́ẹ̀ ni odi mẹ́fà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje òun ẹjọ́ pè ní ali alimarsafi alimarsafi kódà inú rọ́tún wọn pa ìdàgbọ́n wọn nìkan ní karama wọn ní ẹni yìí wọn ní mọ́ parí olùdíje àlùkò ní ọ̀sẹ̀ kan àtòlù kẹlẹ́ ní ọjọ́ kẹlá sẹ́ ní one thousand. Ah, eight hundred and sixty times wọ́n ní o ìparọ́ kọ́ lójúmọ́ wọ́n mọ́ ní amọ́sẹ̀lẹ̀ ń ṣe ni o wọ́n lójúmọ́ mọ́ parí kùránì one thousand eight hundred and sixty. ah ẹ̀yin náà ha so ẹ wá gbọ́dọ̀ sáà fáà tí wọ́n parí kùránì ní one thousand eight hundred and sixty lójúmọ́ tí tọ́sọ̀ ó ní wà ìǹkọ́lá kọ́ ìlú wà ìǹkọ́lá lèmùrí lèmùrí tí wọ́n bá sọ fún mùrí bí pé inna kalama sheikhahu mu'aridu li kalami ulama wa aw dalilahu tó bá ní ọ̀rọ̀ táàfà rẹ̀ sọ ó takọrọ àwọn àfẹ́sìn àwọn onímọ̀ àbọ̀ takò ẹ̀rí kí là ń pẹ̀lẹ́ rí alkitab wa sunna aláfà salaf salih ó tó máa sọ pé ọ̀rọ̀ yìí takò ọ̀rọ̀ àwọn àfà àbọ̀ takò dalil àsọ̀kú dalil ní alukur'an àti kíni àti sunna àti tànẹ́bì lẹ́yìn àgbọ́yé àwọn sàhábà sẹ́yìn sẹ́wù rẹ̀ bá sọ̀rọ̀ tọ́ba ló ń wù ní nígbà ọ̀rọ̀ nígbà rẹ̀ sọ ìtakò ohun tí kurani sọ ọ̀takò ohun sọ ọ̀takò ohun tí àwọn sọ. ó ní yìí rújú ìlà ṣe yìí. ohun tó ṣe dẹ́gbẹ́ fóun ni pé wù ní kọ́sẹ́rì sí kọ́mọ̀sẹ́rì lọ bí ọ̀rọ̀ àwọn wọ́n tánà sáàtù fi ṣe ìfarúdúhù ìlàláì wọ̀ ṣù ó túnmọ̀ pé ọ̀rọ̀ àfáà yìí nìbí ọlọ́run jẹ́ náàtíwù fún ayé alukur'an torí òun tọrọ bá ṣe tó máa ní ọ̀rọ̀ ìtakò dẹ̀lílù alukur'an àkìtàbù ọ̀ṣunà àtọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ ṣòwò ẹni kọ́ sẹ́rí ọ̀hún sì pàwọ́ láti pé tọrọ bá rọ̀ wà lójú mi ká padà sí ọwọ́ ẹni tí mo rí nígbà tí ẹ wá sọ nǹkan ẹ̀mí tó bẹ yàtọ̀ tí mo títẹ̀wò rẹ sọ àbọ̀sọ pé mo ah, títẹ̀wò sọ yìí lóòótọ́ kò sí déédéé tọba ti bá súnfì gidi padà tọba ti sọ pé àbáyé ah, sọ báyìí tọba ní ìgbẹ́kẹ̀dì kẹfà sọ báyìí ǹjẹ́ sọ̀rọ̀ yẹn dọ́gba akẹ́kọ̀ọ́ dọ́gba kọ́ tọba yẹn ṣéwù rẹ̀ lọ́sọ báyìí pé yẹn ah, á bí wọ́n ṣe wí náà lórí torí wọn ní sọ̀tọ̀ kó sọ. tẹ́sí ẹ̀wù tọba yẹn mọ́ pé pé ìjọ tọ́kí mùsùlùmí ọ̀sọ̀ báyìí á ta lọ́sọ bẹ́ẹ̀ wà ọ̀yẹ̀ tí a sọ yọ tọba yẹn ṣéwù lágbájá lọ́sọ á yóò nù wọn rí fún mi sọ bẹ́ẹ̀ ní ọ̀sọ̀ fún kò ní rọ́bìsì ẹ̀ mọ́. so àwọn ohun tó dè wọ́n nìyẹn o náà ọwá ní kódà ẹ̀yin tẹ́ ẹ̀ máa mẹ́mẹ́ tí wọ́n bá fi sọ kọ́rọ̀ sí òun ọ́rọ́ǹgì ó ní ẹ̀mọ́ gbà gbọ́ ó ní torí pé ìṣẹ́rí ó ti fẹ́ ìyapa téwù rẹ̀ yẹn ó ti ẹ̀dọ́ ẹ̀ká kẹ́fì sí ni ẹ̀yẹn kò ṣe ń tẹ́ gbà lódodo mọ́ eléyìí bẹ́ẹ̀ ó dẹ̀ kelo ó dẹ̀ keje ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀ abẹ́sẹ̀ kẹjọ náà abẹ́ẹ̀ keje náà ẹlẹ́ẹ̀keje nìyẹn náà ẹlẹ́ẹ̀kẹjọ bẹ́ẹ̀ mẹ́wàá aládàádó àfa àtúnkù ní Abdul Wahab Sha'rani nínú tíra rẹ̀ Tabaqatul Kubra so àwọn ọ̀rọ̀ burúkú mẹ́mẹ́mẹ́ ó ní òun gbọ́ tí ọ̀kan nínú àwọn ọmọ nínú lójú ọ̀nà Sufi wọ́n kó kó ele ní afdolu bíi olóńgbọ́n tó sọ báyìí pé àkíkọ̀tù hóbì ṣe pàápàá oríjìnà ìfẹ́ kí yóò nífẹ̀ẹ́ ṣe wù rẹ̀ ní kékeré àyùn ìbàlẹ̀ àṣìyá àmìnà ajínigbè ọmọ nífẹ̀ẹ́ nǹkan torí ṣe wù rẹ̀ wọ̀yẹ̀kìrọ̀hù ha mìnà ajínigbè ó sì mọ kórìíra nǹkan nítorí ṣe wù rẹ̀ kórìíra rẹ̀ àti ṣe wù rẹ̀ ń fẹ́ nǹkan yẹn tẹ́lẹ̀ kọ́ àwọn àwọn ọmọ alùhùgbù fìlà wọ̀lùbùgùdù fìlà torí pé ẹ̀sìn gẹ́gẹ́ ni alùwàláhù wọ̀lùbàrọ̀ wa ma dinu illa al-hub wal-bughd eh, wal-wala kadhaka al-bara min kulli ghawin wa mu'tadi òun ni ọmọ ohun tó máa ọmọ nífẹ̀ẹ́ nǹkan torí pé ṣéwù rẹ nítorí ṣéwù rẹ ó sì máa kórìíra nǹkan torí ṣéwù rẹ ó ní ìní pàápàá fún yẹn ṣéwù rẹ. ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n pe ẹnìkan ní muhammadu amin al-karbi eléyìí àtọ́npọ̀ ní tẹ̀lé wíìrù kùlù ẹ àwọn tíra yìí èèyàn mọ́ nítorí jọ́tọ́ bá ní ìrọ́lọ̀ ń pamá wọn làwọn mọ́ fi kà wọn àti tọ́lọ̀ bá fẹ́ kọ́kọ́ mọ́nà sọmọ kókè sọ̀rọ̀ àfáà sún nẹ̀kọ́ ló kọ́sọ lé fi tó ń sọ wọ́n wà láwọ́ kánà lọ́yìrùhú haraman bàbá àtàgbọ́kí wa àtàgbọ́tún rẹ̀ wọ́n kọ́nà kọjá pé ohun tó hẹ̀ níbi ohun tó jẹ́ òun tẹ́lẹ̀ pé èèwọ̀ ni nínú òfin ẹ̀sìn wà láyẹ̀ kún òṣùpọ̀lọ̀ ọ̀sẹ̀ tó tún sẹ́wò rẹ̀ pé ní màá fà àlàkásà tó kúrò tẹ́lẹ̀ sẹ́wọ́n tẹ́lẹ̀ yìí lẹ́yìn máa ń kọ́ọ̀là lè ṣe yìí ẹni tó bá sọ fún sẹ́wò rẹ̀ lima tó ní kílẹ̀ tẹ́lẹ̀ ṣe báyìí pé ah kílẹ̀ tẹ́lẹ̀ ṣe báyìí la yóò fi lè wọ́n abàdà kò ní jèrè láéláé wọ́n ti wọ́n ilé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀ṣẹ́ òṣìṣẹ́ wo bá ń báyàwó mùrídí sùn ni yóò rò mọ́ra ẹ̀ ó ń torí pé kí ni fàkọ̀tà sọ́dára mi nà ṣe súratu masmuma ó lè rí kí nǹkan ọjà lọ́dọ̀ sí òpẹ́pẹ́ láwòrán tí ọmọ ẹ̀ sí wọ́n ni pé àwòrán nǹkan àbùkù ní nǹkan yẹn fi zọ́hìr wọ́yà mahmuda fi bátìlì ṣùgbọ́n ní bátìlì nǹkan tó dáa àpẹẹrẹ yẹn pọ̀ gan o ti parí nìyí tíra kan bẹ nínú àwọn encyclopedia sufi ni wọ́n pè ní risalatu kuseiriya risalatu fún mi pé kuseiriya risalatu kuseiri nínú tíra rẹ̀ ó gbójú pọ̀ nìkan pé ojú pọ̀ nìkan pé kéèyàn sọ ọkàn àwọn ṣé òrẹ́ mọ́jọ́ kí wọ́n bàjẹ́ ó sì gbọ́dọ̀ gbé ìyapa wọn jùlẹ̀ òní báàbù kífù kùlù dìlmàṣá ìhí wọ́n tẹ́rìkìlì àdìlá àlẹ́ yìí ọwọ́ lóun gbọ́ tí ọ̀kan àwọn àfa àwọn tó ń pè ní sheikh abba abdulrahman asilmi aw azalmi sọsọ pé wọ́n ń pè sheikh kan ní shakikul balahi aw albalaha shakikul balahi àti abaturobi anahishabi ọlọ́run méjèèjì wọ́n wá sọ́dọ̀ abu yasid albustami gbàrúdà abu yasid albustami wọ́n bá gbé kílò oúnjẹ wa ọmọ ọ̀dọ̀ abu yasid albustami ẹ̀kọ́ ń sọ bí oúnjẹ wa fún àwọn àlejò ṣéwù méjì ṣàkíkòlù bálẹ̀kì àti tálápé àbáàtò rọ́ọ̀bì anáṣàbí orúkọ tó gbóúnjẹ síwájú wọn fàkọ́lá làwù àwọn tó méjèèjì tó wá bá àbúyẹ sí láti lè jọba sọ fún pé a kùl máàna ìyá fata ìwọ ọmọ ọmọdé báwa jẹun ya jọyìn wá ní oúnjẹ fàkọ́lá àdà sọ́ọ̀hìn ọlọ́mọ bá sọ pé òun gbáwẹ̀ kọ́lá àbùtùrọ́ọ̀dì àbùtùrọ́ọ̀dì anáṣàbí òun bá sọ fún pé kúl jẹun pẹ̀lú wa wàlákà ájúrù sọ́ọ̀mì sáà tó bá jẹun pẹ̀lú wa wọ́n kọ ààwẹ̀ pé ọgbà ààwẹ̀ fún ìdí oṣù kan ládá tó wọ́n kọ́ lẹ̀ fún ọ. Ah, àwọn olóhùn ọ̀jẹun olóhùn ọ̀jẹun ọ̀yàrí ìgbà tó wọ́n yarí nínú ọ̀jẹ wàkọ́lá ṣẹ̀kí kàlùbẹ́lì sí ṣẹ̀kí kì wá tó bá jẹun wọ́n kọ́ ládàrí òdìdí ọdún kan fún ọmọ tó yarí fún wọn jẹun nígbà tó ní wọn jẹun fàkọ́ọ̀lá abu yasid wọn lábú yasid bá sọ fún ọba sọ fún ọba ìgbé à ẹfọmọ yẹn ó ti lójú ó ti ó ní wọn jẹun tẹ tó mọ̀ torí pé ló fi jẹ́ pé inú ọ̀rọ̀ ọ̀gbọ́n náà ẹ̀fẹ́ bá gbọ́ wúrì bí àwọn yìí tó bá pàájọ́ lọ fi ṣe ti ṣé wù mí bí ìjà ní àdégbé kalẹ̀ ní pé àtúbọ̀tán rẹ̀ ò ní dáa ọ̀yọ̀ tí káà ní ọ̀fẹ́ nu yákùtà tí lè fàrídà ni yákùtà tí lè fàrídà tíra yìí tí wọ́n ṣe lórí rẹ̀ tí wọ́n ṣe àdúrà kíníkẹ́ àlàrídà lórí rẹ̀ mùjálàdì mẹ́dúrà tí làrídà mùjálàdì mẹ́rin lòun wọ́n pa méjì méjì pọ̀ pẹ́lẹ́bẹ̀ yìí ni wọ́n ṣe tẹ́rù lé lórí pé ẹ̀tọ́ bá ti gbowó wúrìdì ti wà yìí tó bá pa á dì lọ sí mí pé kó làwọn jáwọn sí òkè wọn tì ọ jẹ pé ẹ àwọn ohun tí ti jáde nìkan ti tó fún ọ. kódà ẹni tó bá bú wa ó ní wà máa ń sábà náà wà lámìyẹ tó máa ta káfíra ni fàwẹ́lú lè máa ń kọ́ ní sábà jábí wa ìkẹrẹ́tì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá gbọ́ wọ́n á ní nígbà tí ọ̀wá jẹun ilé ìwòsàn pé ti jábọ́ lójú ọlọ́run wọ́n nígbà tí ó ṣe díẹ̀ báyìí lọ́jọ́ bíi mélòó kan báyìí wọ́n kàn rí pé bọ́mọ̀ náà ti bẹ̀rẹ̀ sí jalè ni wọ́n kàn gba mọ́ bí lọ́wọ́ ni kó ti ya pa àwọn àfa àtúnwọ́n ní kọ́ jẹun kọ́ já àwẹ̀. ẹ pé nu súnà ni pé àwẹ̀ tàtọ́wù ṣé àmì súnmọ́ lọ́nà àfa fi ń tẹ̀lọ́ alùmùtàtọ́wù àmírù nafsahu òun sì àlébi ní tọ́ba wù kọ́ jáwẹ̀ tọ́ba wù kọ́mọ́ jáwẹ̀ fáwọn

àtòjíṣẹ́ rẹ̀ yóò ṣe kí ni ni ó sọ̀rọ̀ ibú yóò sùnfùlá yóò ṣe ní so ìdí tá àpá àwa ti sọ fún wa nìyẹn pé ilé ìbẹnu sára kò ṣe ríyà one so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ míì náà kódà àwọn ẹni tó pé ń bá yàwó rẹ̀ sùn tí mùrídìí wọlé ba nínú ilé òun òtítẹ́ mọ̀ yàwó rẹ̀ gan ni táàbà ń rún yàwó a ṣéwù dá nìkan so látara ọdún kódà kọ̀lẹ́tọ̀ fún wa pé àlejò mẹ́rin ọ̀gá wọn á fi ìjàrà wà jẹ́ wa báyìí ọ̀jẹ́ pé abẹ́ sɔdá mi tí ewu kẹ́ńbẹ kọ̀lẹ́tọ̀ fún wa pé a wà ní open place kámọ́ dira wa pàjẹ́ kámọ́ bọ́ kọ́ra wa lọ́rùn kábà wá a munafiki lè ànẹ́bi látara pàdébí láàánú ànẹ́bí kí òun sí la ọtọtọrọ àforíjì fún ọlọ́run padà sọ àyà kalẹ̀ pé láyé wa ànẹ́bí ọ̀wọ́rọ̀ síbẹ̀ mọ́ wàlá tusalli ala ahadin minhum mata abadan wàlá takum ala qabri mọ́ síbẹ̀ mọ́ wa muhammad sallallahu alayhi wa sallam tawálẹ̀ dáa mi tí ọba ẹ̀kọ́ fẹ́ gbé sípò ọlọ́run tẹ́nìkan ọ̀wọ́rọ̀ kú ọ̀rọ̀ rẹ̀ dànù làbá àti sọ fún wa pé wàlì tí wọ́n sì mọ́ pé níṣẹ́ tó ní ìbá bí ọ̀rọ̀ ti jẹ́ lórí eléyìí kí ìbéèrè wa ká mọ̀ jẹ́ kí ọ̀pọ̀ gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ọjọ́ ti rárá lọ́dí àbí Allah subhanahu wa ta'ala kọ́ sáà mẹ́rin kọ̀ọ̀kan wa àwọn tó ń sìn bẹ́ẹ̀ nù gbìkúnrú àwọn àgbọ́yé yìí kí Allah subhanahu wa ta'ala kọ́ bá a tún wọlé àwa náà àpadà sí ibú ọlọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sí wa à ń sọ eléyìí pẹ̀lú ahọ́n àánú nìkan kó ti fìyàn sí ẹ̀yẹ torí pé ìwọnú oríire súnà kí wọn kò dí oríire tiwa lọ́wọ́ ọ̀rọ̀ súnà ètò ní ọmọ òwò bẹ́ẹ̀ tíláwá náà wájú lówó odidi kẹ́kẹ́ gbéra sẹ́mi náà tó wá ní èso wò fẹ́ẹ̀sì tí wọ́n kọ́kọ́ da fẹ́ẹ̀sì rí ẹnìkẹ́ ń tarọ̀jà ìlàdúgbò tíláwá náà wájú ní ń ta ọ̀sọ́nà ní òdì ìrámà ọlọ́run ọgbà yìí kọjá ohun tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ bí kọjá tó wọn nìkan